بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه ومن والاه السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته آه قلنا إن المعرفة تنقسم إلى ستة وقد ذكرنا بعض الأقسام من الضمير والعلم والإشارة والإشارة واليوم إن شاء الله تعالى نبدأ كلامنا من الموصول الاسم الموصول ثم الموصول وهو الذي والتي واللذان واللتان ثم الموصول القسم الرابع الموصول وهو الذي والتي للمذكر المفرد والتي lèlèmọ̀ anẹ́sátí alìmọ̀fẹ́dà àwẹ́ẹ̀kọ́ wọ̀làdáni wọ̀làtáni wọ̀làdáni lèlmùsánná alìmọ̀zákà wọ̀làtáni lèlmùsánná alìmọ̀ánà lákínná اللذين واللتين بالالف بالالف رفعا يعني نعرب اللذين واللتين اعراب المثنى عاصي راب يعني راب مثنى عاصي راب يعني راب المثنى يعني إذا كان في حالة الرفع علامة رفعه الألف وإذا كان في حالتي النصب والجر علامتهما الياء ولذلك قال بالالف رفعا وبالياء جرا ونسبا نعم والجمع المذكر الذين بالياء مطلقا اه والجمع المذكر جمع مذكر بالذي هو الذين الحالات كلها أدقات رفعا ونصبا وجرا الذين لن يبقى الذين لن يوم عجل إن الذين لا من الذين أدري الذين تربيه يراب لك في differentiate الذين آمنوا وكانوا يتقون àlẹ́dínà yẹn ìrọ́bù láti mọ̀ pé mú padà sí. tó ìnàlẹ́dínà àmọ̀nù wà á ní ló sọ ọ̀lẹ̀ ha. ìtumọ̀ ìnàlẹ́lẹ́ abẹ́ ti gẹ̀ẹ́tì. gbogbo láti wá sí ìrọ́bù rẹ̀. ẹ́ bó láti máa sí ìrọ́bù rẹ̀. ṣé o ti dìmọ̀ ní Yorùbá yẹn? ẹ̀dáhùn dáadáa bíbí ọ̀jẹ́ náà lẹ̀ dínà mọ́ mọ́dámọ̀ kò sí àtọ̀ láàrin ọ̀rọ̀ fún àti nẹ́sùn àti jẹ́rù títí mọ̀ bùnú ìhàlá ti kó lé ha lẹ́bìnà mọ̀ bùnú ìyọ̀

Ọgbẹ̀ síbẹ̀. Kí lọ ní ọjọ́? Kí ni wá ní mú báyìí? Mo dé mi ń bèèrè ní pé kí ní ìpínlẹ̀ rẹ̀. هل النون كان موجودة في العصر اجتهاد gbogbo إيه؟ واسنة يعني. لمن قبل آه، اللاذون وهذا في اللغة قليلة قليلة يعني إيه؟ قليلة الاستعمال nígbà tí yẹn bá wí àlàzú nẹ̀ gan-an àṣọ́rùn náà sì láyẹ̀ pàmò nẹ̀ láyẹ̀ àrífò nẹ̀ mọ́tẹ̀ ṣùgbọ́n ìmọ̀ ìhun tá a máa tẹ̀lé yín lọ náà ní lápẹ́ ní mọ̀bùnì torí pé òun tá a mọ̀ pẹ̀lú bì náà wò náà ní pé yẹ́bùkọ́ aláhàlá tí ń wà ìdàtí gbogbo àyẹ̀wò tó lè wà ọ̀pùsí tábà ti fẹ́ bà ní rẹ̀ bẹ́yẹn náà tó ágbé lórí gbogbo kẹ́lmọ̀ yẹn náà ọ̀ àfi tó wáyé pá àwa pẹ̀lú àwọn ẹni tẹ wíyẹn lókun bẹ̀ tá àwa pẹ̀lú wọn ni àwọn fìlọ́gà ti làgónà ọ̀ làmúnẹ́kùn máa wáyé pá àwa pẹ̀lú wọn òun ni a máa ṣe àwọn kàfìrì jáde wọn gbàdá àwa pẹ̀lú wọn kábà náà rẹ̀ arọ́nà lọ ọdíẹ́nsì akẹ́kọ̀ọ́ mọ́bùlì yìí lásán nítorí pé ohun tí máa ń tí èèyàn fi kìkẹ́ ní mọ́bùlì yìí ti pèsè la ẹ̀sìmọ̀ pé náhù náà tẹ́lẹ̀ ní méjì ni aláhù ìrọ̀bùn ọ̀dìnà aláhù ìrọ̀bùn ọ̀dìnà mo tí wọ́n ń pè náhù ní ìrọ̀bà ti dìnà ìlàkùn sílẹ̀kùn ọ̀bá sílé asún síta tó nípa bẹ́ẹ̀ ó lé lè lè ìlìyà ìmọ̀tìláfà ẹ̀ẹ́sẹ̀rí tẹ́ bá wo tẹ́ bá wo alìmọ̀ alif òun sì lọ sórí yáà yẹn ni láti pé wọn sọ̀rọ̀ nùnù sọ òun lọ sórí ìyá àyàn ni ọ ẹ máa sọ pé marufon bìlíà mansoub bìlíà òun sì dúró lórí rẹ̀ lọ́dọ̀ tiẹ̀ máa là ń sọ fún àti àwọn mùtàwé ọtí àlìbínà lára gbólóhùn yẹn wọ́n á yẹ pé al-mu'allif ọ̀dọ̀ kò lè jáwọn al-muzakkari alẹ́bí ìnàbìlìyà mutlaq. bìlìyà tó ń wíyàn ni pé yu'rabu alẹ́bí ìnà bìlìyà raf'an wa nasban wa kò fẹ́ gbà pé mọ́bùnú yìí kankan ó yẹ pé tọ́ka fẹ́ wí báyìí ohun tó máa wí náà ni pé wọn ò fún wa alámọ́tòlá fún èyí àlìyà mọ̀nsúwò bẹ́yẹn náà wọ́n wá máa ṣàlàyé pé nítorí kọ́ jẹ́ jámù káàrí alẹ́ ìdí wọ́n sì máa rojọ́ rẹ̀ kàmá záhara ìléhí alimali alimali àti tìrìwà násìrì násìrì làfà gbọ́dọ̀ sùn wọn jẹ́. àfi ọwọ́ tí wọ́n máa ń le díẹ̀ ọwọ́ wọn máa ń le. ọ̀bì mọ́ àná ìjẹ̀míà ọ̀yà. wàlúùlà. ok wàlúùlà wàlúùlà. ní tí wọ́n túmọ̀ jámù fún alẹ́rì. àlùùlà kìí ṣe àlùùlà o. àlùùlà. هناك فرق بين أولى àti ula ula bimana alladhina iná ilé ula kàǹkà ní ibi ìdúrẹ́ níjọ́kan. Wàlìjámọ́ ẹlẹ́mọ̀ ánìmọ̀. Ula. Àti rí bẹ́ẹ̀. Ula. Dámọ̀ náà lọ́dún jẹ́ fún àlẹ́dùn mele ni àwọn onídà aláàmù àwọn bàánẹ rẹ̀ ń tiwa ni mọ̀bìnì alásùkún fi mahali fáwà tó di rẹ̀ wá sí iná ìlúlà mọ̀bìnì alásùkún fi mahali nẹ́sùn àìsà àlè úlà kọlu ohun tó fi tàgẹ́tì pé àlè úlà yẹn pé mọ̀ọ́sùlù ni wọ́n máa rí sílátù mọ̀ọ́sùlù ó lè jẹ́ jùmlátù ìsìníyà ni ó tẹ̀lé ó sì lè jẹ́ jùmlátù fẹ̀yìndì yìí wọn bá bá tẹ̀lé wọn pè ní sílátú al-mawsul sílátú al-mawsul. wọn ni wọ́n ọ̀là ọ̀là òun lẹ́yọ̀ kan ó di bẹ́ẹ̀ ọ̀là òun lẹ́yọ̀ ó sì yàtọ̀ sí ọ̀là ì ó ti bọ́ síbi ìsára nìyẹn wọ́n padà máa ń fi káàfù tó máa ń sọ ọ̀là ìkà ṣùgbọ́n ọ̀là lélẹ́yìn ọ̀là òṣìwà òkèkè tá a yọ dànù fún mi ó di bẹ́ẹ̀ ọ̀là bí máa ná alladhina. والجمع المؤنث اللائي ṣùgbọ́n fẹ́ jẹ́ kó yọ wípé ìdá àlàmù kẹ́kọ̀ọ́ lílẹ̀ dínà kẹ́kọ̀ọ́ lílẹ̀ ọ̀là tó bá wí àlẹ́sí náà wàá sọ pé àlùkòlà mo tún tún sọ fún alẹ́ kan sí mo tó fi gẹ̀ẹ́sì pé mo sùúlù ni mo wá ìyá àti àbá àdáhù jùmùlà jùmùlà tá a sì sọ yẹn ó gbọ́dọ̀ jẹ́ jùmùlà tó ìyá láwọ́ jùmùlà tó ń tẹ̀ ẹ́ lẹ́yìn àádà tẹ bá ti wí mo sùúlù tẹnikẹ́ máa wí alẹ́ bíi kọ́ ọ̀ma. هو صديقي آه. الذي زارنا بالأمس طيب gbogbo zárana bil amsi yẹn pátá sílátì mọ̀sùlù àkàrọ̀mùtù lẹ́dí zárana asàkúnlẹ̀ ẹni tó wá bá wa zárana jumlatu fi'liyyatun tó sì jẹ́ sílátì mọ̀sùlù. àbí kí n sọ pé àkàràmùtù alẹ́bí olùkòwò hasan rí pé jùmọ̀lá ìsìníyà mọ̀ wí lẹ́yìn rẹ̀ yẹn olùkòwò hasan yẹn jùmọ̀lá tó abẹ́ kílátú ìwọ̀sù ó sì gbọ́dọ̀ jẹ́ jùmọ̀lá jùmọ̀lá ìsìníyà dẹ̀ so ìlà yẹn òun lẹ́rìí fi rọ́ dáta alẹ́bí rẹ̀ náà bá ń sọ pé àlẹ́sí náà ohun tó kù tó sọ náà ní kíni o àlìkólà àlìkólà wọ́n lè jámọ̀ àìlmọ̀ anẹ́ ẹ́ ẹ bá ní àlìkólà nítorí ẹ bá rí àlẹ́ àlìkólà. àà lọ́ba tọ́lá làáfíà wọn wọ̀lì jámù ìmọ̀ àdínẹ́sì wọ́n bá já àwọn obìnrin tó pọ̀ àlẹ́tì yóò di àláàtì àbí àláàì wọ̀láì yẹ ìsìnàmínà ìmàkì àláàì aláàtì àti wàláì kẹkànnà ni mọ̀súlù ni wàláàtì tàkà fún ẹnu ṣúra hòn fáìdò hòn tí kíláàsì yìí kan wẹ́ ọmọbìnrin yẹn wà lọ́lọ́wà lọ́tẹ́lẹ̀ lọ́nà máa ń tọ́lẹ̀tì ọ̀ aláti wàláì ìyẹ̀ ìṣẹ̀rí al-wahid àwọn ìyàwó ẹ̀ bí ò sí nǹkan oṣù máyà Bí wọ̀n láti ní àbí wọ̀n láì yẹ̀. Wọ̀n láì yẹ̀ ṣẹ́gbù. يئسن من المحيط kí ni ìyókùn rẹ̀? wàlá يئسن من المحيط من نسائكم وقتبتم فإذتم فإذتهن ثلاثة أشهر èkejì wà nǹkan wàlá لم يحيض wàá mọ̀ mọ́ sọ wọ́n lè fọ́mọdé òfin ìgbò ọmọ kògbókògbò lè fẹ́ ó dẹ̀ lè fẹ́ yà arúgbó ẹ̀rí rẹ̀ ni ọkẹ́ yà arúgbó tó bá fẹ́ fẹ́ yà arúgbó yà arúgbó tó ti di tó ti di fifty years torí tóbìnrin bá ti pé fifty years fifty ó lè má sí menstruation mọ́ lè fẹ́rù ìyàrúgbó bẹ́ wọ́n lè fẹ́ arúgbó àwọn arúgbó wà sí ilébù tí wọ́n pọ̀ dáadáa ọmọ kògbókògbó mọ́ sọpọ̀ lè fẹ́ àbọ́lọ́run sọpọ̀ lè fẹ́ ọmọ kògbókògbó tí wọ́n bàbá rẹ bá ti fà á fún ẹ Aláàfẹ́. Ìyá ò lè yarí. Ọmọ kògbókògbò. Kíyàn lè máa ṣe kí ni fún? Kíyàn lọ́rọ̀, ọ̀hun gẹ́ máa nídìí ẹ̀ gírígírí wọ́n máa gbà pé ó fún ọ ìyá arúgbó tó bá fẹ́ wọ́n gbà pé ó wọ́n gbà pé ó bóyá ẹnìkan nu yọ lọ yọjú sí wọn lọ́ọ́ pé àwọn àyìnṣà ọkùnrin tí ń yọjú àbí wọn náà lọ́ọ́ pé àwọn àyìnṣà pé ẹrù wọn wọ́n kó dènà. báyìí kọ́fíìsì tuntun yìí wọ́n fẹ́ kó sí ẹsẹ̀ ẹ̀tẹ̀ kọ́ ọ tí lásáfẹ́ fàyọ̀ tó bá sọ wípé láì irú nífi wà láì yẹ ìsìnàmínà mahir láì yẹn ẹ̀pẹ̀ ní sí mọ̀sùl mọ̀bùnú alàsùkún fi mahalli rafa lè pídà àti gẹ́ẹ̀tì bẹ́ẹ̀ yẹ ìsìnà yẹ jẹ́ kí ni ó fi lùmọ̀dọ́rẹ́ mọ̀bùnú نون النسوة نون النسوة حبيبة نعم نون يقول نون النسوة مبني على الفتح من الماهيد جار مجرور الجملة من الفعل والفاعل ها رفعي خبر مبتدئ كده يعني دوره <laughs> èmi ò gbà pé kìnní ni o sílá lèmi fẹ́ dá kọ́ ń tèmi torí mi ò lérò pàtí ìkẹ́ kábàrò ó ti yára mú kábàrò wájú. ẹ nílé máa ṣe rọ́ọ̀bù ayé ni wàláì yẹ ìsìnàmínà ìmọ̀ ẹ̀rọ. kọmọ̀ wípé gbogbo yẹ isnamin al-mahid ara kan náà ni sílátùlù mọ̀súlù ni wọ́n jọ lẹ̀kọ̀ àti mọ̀súlù yẹn ilẹ̀ tí ara bá rò mọ́ jáde ní ilé <laughs> àṣẹ tí wáyé lóde. ọ̀lẹ́kọ̀ mọ́rin ibi. wọ́n láì yà hí sinà mí nà lùmọ̀ àhẹ́ ọ̀. gbogbo ọkọ̀ ayọwọ́rọ̀ kan gbogbo ọdún ọ̀sẹ̀ pàtó yẹn. bẹ́ẹ̀ ni àwọn tí wọn ò ṣe kí wọn sùn náà gbogbo nǹkan ewì ẹ kí ló wá ṣẹlẹ̀. náà ni gbogbo mí nì náà gbogbo ẹ̀. Àádáhù orí tó pọn nípa. Ẹti mọ́ kí ó ti tán sí mọ́ tẹ̀kọ́ yí níjọ́ tẹ́ ń kọ́ kìíní pé àọ́jọ́ ń pàwọn àwọn eléyìí ọ̀wà ní wọn. Ìdìláyè òjò rẹ̀ sí. Bó ti kọ́ yí bí ìgbì. Títí làbárí ìbá ti ṣe ẹ̀ẹ́dẹ̀ fi lọ sí bí síkì lẹ́gbọ́n pẹ́ sí kalabari láti kalabari. àwọn obìnrin tí wọ́n jákàn níbi nǹkan oṣù náà àwọn ìyàwó ọ̀rọ̀ yọ̀ kan gbogbo ń bẹ̀rẹ̀ ẹ̀ẹ́n bẹ́ẹ̀ ń ṣe iyèméjì pé yóò ṣe ni àbí òní ṣe torí tí ó bá di pé kinní nìfẹ́ da sẹ́lẹ̀ tó lò yágbó tán ọjọ́ márùn-ún òdìjọ́ mẹ́ta yọ́yá yóò dìjọ́ méjì lọ́wọ́ yóò dìjọ́ kẹrọ báyọ̀ kò ní rí kùtù mọ́ ara wa gbẹ fúrúfúrú nítorí pé ọgbà fún wọn máa lọ wá kíní tó lò káàrọ̀ òfin ní gbẹ ọlọ́run ní kò lò yá gbóni ìyá ti ẹ̀ káyà nìyẹn ọkùnrin sì lè tún máa òun lè tún máa jà káàkiri ọ̀rẹ́ rẹ̀ torí ọ́fíìsì yẹn máa gbẹ pápákà ni. ìdádò rọ̀ ọ́ títí wọn náà bá lọ ọmọ ọdún ọmọbìnrin rẹ tí wọ́n lè ṣe ìdádò rẹ̀ sínú rẹ̀ ojú. ìlọ́bọ̀ ṣé wọ́n ní olò ní wọ́n sọ pé olò ta ló sọ fún ọ pé olò ayé àtọ́lọ̀ nǹkan bọ́lá ọlọ́run sọ pé olò mo fẹ́ béèrè ní o wọ́n ni ara tún lówó àyín ní ara tún sì dìde aláàbá òun ẹ bá gbèrò kíyàn bá gbèrò ńkọ́ kíyàn bá gbèrò rẹ̀ níbo lọ fẹ́ yàwó tí tó fi wá sọ́sọ́ ọba fẹ́ mẹ́rin àwọn mẹ́ta yòókù kan máa lọ ní ara ilé mọ́ bẹ̀lọ ní wá ní ẹ̀ tí wọ́n náà bímọ obìnrin tiẹ̀ ó pé fífì sojú ẹ̀mí ẹ̀ kí wọ́n wá gbé kọ́ bóyá ni ó ti máa rí lára tẹ̀ náà. ẹ́ ìyanu rẹ̀ fẹ́ tó bá ti láìkẹ̀ àìníyà àwọn ọ̀yá kútọ́nù àwọn ọ̀yá mi tó ti dàgbà tí wọ́n ti wọ sísì tí wọ́n sì tún ṣe kìnìyàn wọ́n dẹ̀ ń gbádùn rẹ̀ wọ́n ti láwọn sísmẹ́ǹtì kan máa ṣe sára wọn àwọn òpétọ́ bá fẹ́ ìyá arúgbó òní máa kọ́yà pé yóò lóyún mọ́ lẹ́yìn kí wọ́n kàn máa wọlé kọ́ máa jáde lásán àǹfààní tó tó wà ní kan fárúgbó nì ọ̀yà òde ẹ̀jìn ẹ̀jú kan fárúgbó mẹ́ta ń bẹ lọ́wọ́ mi lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn ọmọdé kí náà mọ eré sí alẹ́sùn sọ́lá ń tọ́lá ọjọ́ àgbàlagbà náà mẹ́ ọyọ̀ ọ̀jẹ̀ wọ̀bí máa nà lè jẹ̀mí à àti akọ àtàbò man o lè túmọ̀ gbogbo ẹ̀sìn gbọ́n man o lè túmọ̀ ọkùnrin o lè túmọ̀ obìnrin tó bákan náà wà eléyẹn máa níyẹn ọjẹ́ ti lè áàkìlì ẹ̀ńtónílàkàyè tó àti náà ní ẹjẹ́ lè rẹ́ ìrìn ààbò òun náà lè túmọ̀ àmọ̀ òṣùwòn a sì fún wa ní ròǹgbọ́lẹ̀ ti lè rí wọn àti ajù ajù àti al ìwọ́sì sọ̀rí lè bọ́ ìrìn sọ̀rí ó ní ìwọ́sì sọ̀rí ìròyìn ta là mọ́lẹ̀ lè gbé ìrìn tọ̀fùdíl kò fọ́lọ̀ jẹ́ sùn tọ̀fùdíl ìròyìn ta là òun ní sùn fáìlì ìròyìn nísùn fáyẹ̀ ọ̀fẹ́ bá ní dọ́ríbù olùlù fẹ́ mọ̀ fẹ́ ròyìn ẹnìkan ní ẹgbẹ́ alùyàn lòun jẹ ẹ̀tíkẹ́ẹ̀tì lẹ́yìn ẹ̀hẹ́ bẹ́ẹ̀ náà lè mọ̀ lè rúbù ìròyìn lẹ́ mú wá ẹni tá a lò nípa ni ọjà fẹ́ yẹn kan ẹ̀tíkẹ́ẹ̀tì lẹ́yìn yóò túnmọ̀ yóò túnmọ̀ sí gbogbo ẹ̀ pátá ní òkú wá fún yín láti ọkọ̀ ìpẹ̀lẹ̀ gbogbo wá fún yín ó ní bí àdọ́rìbù yìí sí kí ni túnmọ̀ àdọ́rìbù yẹn àlẹ́bí yẹ́dìrì àdọ́rìbù so ẹ gbọ́dù tẹ́gbẹ́ bá sẹ́ àdọ́rìbù ìtumọ̀ rẹ̀ ní sẹ́ àlẹ́bí yẹ́dìrì Ẹyẹ máa bọ̀ wáwájú lọ́dọ̀ mi bí máa bọ̀ àbí. So, ta bá tó aṣọ fún alìmọ̀dúró, alẹ́dì yóò dúrọ̀. Ẹ̀dìgẹ́dì rẹ̀, ta bá ní àgbọ̀ọ́rí, alẹ́dì yẹ̀dìrìbù. Ta bá sọ wípé alìmọ̀dúró, òun jẹ́ kí ni alẹ́bí yóò tọrọ ẹni tí wọ́n ń lù ẹni tó ṣe wípé wọ́n ń lù ẹni tó ṣe pé wọ́n alifọ̀ láàmú yẹn tó wà lẹ́bí ọmọ tó mọ ìtumọ̀ fún yìí. Ọjọ́ ti jẹ́ súnmọ̀ fún olùwọ́n àti lọ́gọ́dọ̀ tó. Alẹ́bí yóò tọrọ bù wọ́n wá sọ pé àdọ́rìbù àlẹ́dìlẹ́dìrìbù lóyẹlóyẹló alimọ̀dúróbù ẹ́ kò sí tẹ̀sí nílò gbẹ́lẹ́dìrí àà ah, ah. ẹ ti gbàgbé ìsàmùsí àti kọmọrí àyí rẹ̀ kọ́ ni ẹ ti gbàgbé ìsàmùsí àti ẹ ti kọ́ god nínú ìsàmùsí lọ́wà ẹ̀yùn tó kà nìyàn wọ́n gbà sádá ẹtú tí ń kí wọ́rọ̀ ṣàmùsíyà lọ lélẹ̀ mi so alifọ̀lam lẹ́yìn fẹ́ dápọ̀ mọ́ dọ́ọ̀dì tẹ́lẹ̀ mọ́tẹ́ bá ti fẹ́ dálifọ̀lam pọ̀ mọ́ dọ́ọ̀dì ṣàmùsíyà oṣù tẹ́lẹ̀ bàbá fẹ́ dálifọ̀lam pọ̀ mọ́ mímù pọ̀ mọ́ rí àṣìṣẹ́ láti ní àlùmọ̀jọ́rò wàdú wàdú fi ló gbọ́dọ̀ tọ́yé è ó ní zú nínú èdè àwọn tọ́yé è nínú wa tún máa lòun náà ní ìlò inú wọ́n ti ń pè lò mọ̀ọ́sùn àtúmọ̀ ìlẹ̀ kamsa dáma rí àti ṣerú bẹ́ẹ̀ lòun ó ti wá ọkọ̀ bí wọ́n ṣe wí wọ́n lè ní zú kọ́ mọ̀ zukọ́ọ́má wọn wá ní yí zúrì láíláí zukọ́ọ́mú zukọ́ọ́mọ́ zukọ́mùnà zukọ́ọ́mọ̀ta níbẹ̀ ló ti fura sọ́nà hàn eléyèsè zumọ́lì tá a máa ń wí àti ní zumọ́lì tì ní ní a máa ń wí sìmí lẹ́yìn rẹ̀ àti tó lẹ́ẹ̀lì ìgbélé ìtàn ọba ti wí tán wọ́n wí ìgbẹ́gbẹ́ ohun tá a máa ń wí pẹ̀lú mọ́ òṣùlù wọ́n wí pẹ̀lú. wọn ò wá ní kéjì zúrù láéláé. onídìdí o onídìdí bá. wọ́n bá ti sọ ọ́ di bí àti zá ó ti padà sínú àtúnwá ìkàmù. ìdíkẹ́ ìsìnkú ẹ̀ ẹ́ pé tẹ́ bá sọ ọ́ pọ́tùrù mẹ́ta yìí gbogbo ọ̀pọ̀lọpọ̀ mọ̀sáìlì tó wà ní algeria náà lẹ ti dọ́gbọ́n ọwọ́ bàtàkàtà ọba lọ kàlífíà ẹ̀rí tí wọ́n kò gba àwọn ọdún yẹn wá rúkọ ọmọ rúkọ ọmọ rúkọ ọmọ rúkọ ọmú rúbò. wọ́n dá báyìí dà máa bẹ́ẹ̀ náà ni za tọ́wá lẹ́yìn má máa bá ẹ̀yìndàkì ìyẹn ni pé máa lẹ́rí ẹ̀yìndàkì ah, ẹ wọ́n fi kàn ní pàdì máa zà lẹ́rí ẹ̀yìndàkì eh, wọ́n kàn ní pàdì Ẹ̀yìn òtù ṣe torí ìtọ́pẹ́ jẹ́ mọ́ ráyẹn, mọ́ ń gàlẹ́rì. Mọ́ ń gàlẹ́rì yóò kọrí dùlọ àkọ́rùdọ̀n ìṣọ́sànà. Tí ọ̀bá jẹ́ tọ̀kìdù ráyẹn ó sì dó fún ìṣára. Kàánẹ̀nẹ̀ kúnnà mọ́ ha gàlẹ́rì. Ọbí ọ̀rẹ́ mọ́ gàlẹ́rì wọ́n mú ìṣára wọn tún rọ ọ̀pọ̀ mọ́ ọmọ òṣùlù ní ọ̀yà yìí. ó di bẹ́ẹ̀ ọba ni mọ́ ń dá kalẹ̀ ní títí pé mọ́ ń dá kalẹ̀ tó ṣe wípé kárajà mọ́ ń dá kárajà mínàlì mínàlì báyìí. a bá fi alẹ́ bìí sí akẹ́fíìsì òun fún wa ní kọ́lá ìfà títí gan báyìí pé wọ́n sọ pé kọ̀kọ́já kísùn mọ̀ọ́sùlù náà àti sọ̀rọ̀ fún mi àlẹ́ ìdìyàn lè jẹ́ tàùkì láfùbí rẹ̀ ìjẹ́ tàùkì. ṣùgbọ́n máa ń dàlẹ́bì yẹ́ ìṣàwọn ìdàhó ẹ̀là àti wọ́n ní yóò jẹ́ àlìsìfàmà ìsìfàmì ìyàtà ìrìn ìsìfàmù méjì mọ́ọ̀dà àyíǹdàj àti mọ́ọ̀dà mọ́ọ̀dà yẹ̀ sí kíní báyìí àhá bí mọ́ọ̀dà àkùlù ẹ̀dìgẹ́dì ọ̀ ọ ni máa yẹn ọbẹ̀ pé ìsìfàmù lòun mọ́ ní ní ìsìfàmù lòun náà christmas ti fáàmù ni mọ́ní ọjọ́ téèyàn ná ọjọ́ tiwọn tí ò ní làákà ibà tó rí. tó ní wọ́n sí ìlàtọ̀ alwaf ọbẹ̀ wa sàlàyé fún wa yìí pé sẹ́rí sílà ẹl ìtọ́jú alwaf tọ́jẹ́ ròyìn wọ́n sí ìlàtọ̀ gáyìrì ha tí mo ti dánù bà fún wa díẹ̀ ìmọ̀ jùmùlàtún kàbàríyàtún apọ́síbù kí wọ́n jẹ́ jùmùlà kàbàríyà jùmùlà kàbàríyà àwọn náà ni jùmùlà tún ìsìlíyà ìtumọ̀ kankan náà ni jùmùlà tún kàbàríyà tọ́ba ní jùmùlà tún kàbàríyà jùmùlà tún ìsìlíyà ìtumọ̀ wà nù rẹ̀ náà sàn làbárì náà ni ó tù ìwà rẹ̀ da sí kìí sí bàbá àgbàlagbà ń pẹ́ ni ẹ́ ẹ̀ mọ́ kọjá jùmúlà tó ń sàbàrí ìyá jùmúlà tó sàbàrí ìyá ló tún dọ̀ọ́lá àmú bẹ́ẹ̀ ọ̀tún lọ́rí záàtù dọ̀míírín mùtọ̀bìkín sùn ní Abdullah lil Mawsul tó já sí pé yóò ní dọ̀míírù dọ̀míírù yóò ti dédé Mawsul yẹn tí Mawsul bá jẹ́ mú fúláàtì dọ̀míìrù tẹ́ mu wá tí ó padà síbẹ̀ yẹn gbọ́dọ̀ jẹ́ mọ́ fún wa tó bá jẹ́ mùsànà òun náà jẹ́ mùsànà tó bá jẹ́ jámù yóò jẹ́ jámù ṣe wá rí dọ̀míìrù tí ó lọ bá òun tá a ti wí lọ yẹn wọ́n ń pè ní ààyè ààyè tí mo bá sọ yìí pé làkìtù lẹ́dí ìkólókòhó àkànù ẹ̀rí pé hú yẹn padà lẹ́dí ọkùnrin dẹ̀ ẹyọ kan tún ni. Bọ̀mírù yẹn ló ń pè ní ààyè. Gbogbo kólókò Hasan Jumla tún Kàbàríyà. Mo lọ jẹ Sílátú Alimọ̀wòsù. Sílátú tọrọ lẹ́kọ̀ọ́ mọ́ Mọ̀sùlù yẹn. Mo pàdé ẹni tó ṣe wípé ká ìwà rẹ̀ dà. Mo ti ń pàdé yẹn. Mẹ́ni mo rí ìyá àá káà bá wí téèyàn bá ní sàfẹ́mọ́ náà wà ìsà. ọkọ̀dì yóò ṣùdàfù lẹ́ṣọ̀wá. ní ọkọ̀dì yóò ṣùdàfù ó lè pọ́ sí fún gbà mí káha dànù. lẹ́ṣọ̀wá ayéhùn àṣàd. ayéhùn àṣàd. ayéhùn ayéhùlẹ́rí àṣàd. àbí ayéhùlẹ́rí náà jẹ́ rí. wọ́n wí ọ̀dẹ̀ dádọ̀ nírò Àlẹ́dínà ni. Ọ̀ ìdápa àwọn àlẹ́dínà wá ṣe fún lálẹ́ Hádàmù, ẹ̀hàmọ̀ súnì ẹ̀dàmù. Wọ́n máa àmì láti àìdí ìhìn, àlẹ́dì àmì láti ẹ̀dìrí. Ní ẹ̀hún náà láti mọ ohun tá a hà lọ́mírù tó bá ti sìn ó sì dédé ohun tó hà ọkàn ó fi balẹ̀. bóyá ẹyọ kan ni bóyá pípọ̀ ni bóyá obìnrin ni. wọ́n máa amílẹ̀ àìdì ẹ̀lẹ́dì amílẹ̀ àìdì. Àti ìwọ̀n tí ọwọ́ wọn ṣe níṣẹ́, àwọn gbà ládàá ìpàdé ọ̀sọ̀ pé fákọ̀ọ̀dì máa ń kàkọ̀ọ̀dì wọ́n sọ bẹ́ẹ̀ fún fìrò náà ẹgbẹ́ sọ́ọ̀dì dáadáa fákọ̀ọ̀dì mọ́yàn àlẹ́rí ń kàkọ̀ọ̀dì irú eléyìí nìsí à ń kàkọ̀ọ̀dì ìhì ní láti mọ́ ìdájọ́ ẹjọ́ tó bá fẹ́ dá fáfẹ̀dì àǹkàkọ̀ bí dáhùn tó bàdá lẹ́jọ́ ṣùgbọ́n àfi kọ̀ọ̀dí ìsì mọ́ pàtàwámọ̀ nǹkan bàdá ọ̀dá ṣùgbọ́n mọ́yàn mọ̀súlù ni máa àǹkàkọ̀ dín jùmùlàtùn kàbàríyá abẹ́gbani ọyọ́ ẹkí mọ́dé òkú ọmọ mi rọ̀ padà akọ̀wé mẹ́ báwọn èèyàn yẹ kí lọ́mọ ìrùkẹ́ padà bẹ́ dájọ́ ohun tó ṣe wípé à ń takọ̀ di ìtọ́ fẹ́ dálẹ́jọ́ di ọ̀padà síbi àlẹ́bí yẹn máa wí ẹ̀tẹ̀ àwa mọ̀. àti kárìkù láyìn àtẹ̀yẹ́jọ́ wáyé di pẹ̀lú ẹ̀ méjèèjì yẹn sílẹ̀ mẹ́mẹ́ sílẹ̀ mẹ́mẹ́ sílẹ̀ mọ̀ sólù mẹ́ anta qadi sílátù mọ̀ọ̀sọ̀ ṣùgbọ́n áìdù òsìmẹ́ àmírù tẹ́ e kọ́ padà sọ́dọ̀ ọmọ òsìmẹ́ ọ̀rẹ́ ká sọ pé qadi ìhìn ọ̀rẹ́ pé yíyàn yẹ́rì jẹun ilá ohun tó ṣe wípé ọ̀fẹ́ dá ní ẹjọ́ àtẹ̀tù ọ̀fẹ́ dájọ́ ẹ̀ ẹ̀ẹ́ eh, ṣùgbọ́n wọ́n ti yọ òyìn kó ń bẹ́ àwọn èèyàn náà là ń sọ ń wọn ẹ̀ ń tọrí pé áìdù ó ti di jámọ̀ eh, eh, àwọn èèyàn fáwọn àlẹ́dínlẹ̀ là ń sọ ń wọn ọlọ́run bá àwọn èèyàn kan ń sọ̀rọ̀ ń pa àwọn èèyàn kan lọ ń sọ pa wọn pé a ṣe kí ní báyìí máa ṣe wọ́n mọ́ àmìlẹ̀ sí àyèdè àti wọn tí wọ́n fọwọ́ wọn ṣe ìdámẹ́rin yẹn ti padà sọ́dọ̀ wọn. wọ́n darí sí wọn mọ́lé yẹn ní ìbéèrè wọn ló ń béèrè yìí nítorí ọlọ́run fẹ́ lò àbọ̀yẹ fẹ́ ìjọba ti di jámù tí èsì ń tọ́lẹ̀ mi wá sọ́dọ̀ obìnrin kí ni fúnbẹ̀mù àwọn obìnrin jẹ́ mọ̀ àríjúlù ó ti dábọ́ ayúnù ó ti dábọ́ látẹ̀lú ọgbà wà mú fádà tẹ́lẹ̀ abó ni lórí pé ẹlẹ́yà méjì ni so yẹ́dù gan tó kù jẹ́ ẹ̀kọ́ jàre láàmúra tí yẹ́dù bá wà ní ẹyọ kìí tẹ́lẹ̀ abó náà ni ó tún adi jámù àtúbomi rẹ̀ àbí kí ló wà ń darẹ̀ láàmú kò sí béèrè inú tó ń béèrè béèrè lórí rẹ̀ bàmírù wo la ilaha illallah alọ́mọ ayà yẹn lálọ́ máa yà yẹn. Àwọn àjáde yìí. Ọ̀kì. Lọ́wọ́. Òun ni pé lóòótọ́ ohun tẹ àǹfààní tó wà ń bí ìbéèrè káàkiri yẹn ni pé ajá mọ̀ pé wọn ò káyà yẹn dáadáa. Ó ní mistake inú. Ọgbẹ́ mi náà ti gbọ́ ọmọ àmì láti mò ń wò pé nígbà wọn ti lè gbé sínú bákẹ́tì ẹ̀kún báyà kọ̀ án mo láwa ti rí pẹ́ ń gbé ọmọ àmì láti wá ọ ó fi ẹ̀fẹ́ àbáàṣe ní ìṣèkì ẹ kọ́ tuntun ìṣèkì ni àtàkàtà sọ kí ó dáwà ń kọ́ gẹ́gẹ́ ni àmì láti hu hu hu ó jẹ́ ń sìn àìdí ìhìmù sẹ̀ jẹ́ fáyín lóòmù àkàrà máa ìlú ìgbẹ̀lẹ́yìn ó tún wá jẹ́ mọ̀dọ́f home jẹ́ mọ̀dọ́f ilé home yẹn sì fi padà sí ọ̀dọ̀ àwọn èèyàn kọ́lọ́hún sọ ń pa wọn pé lìyá kulu ní samari yìí wọ́n ti lìyá kulu wáwù yẹn àmì wọn náà tún nírọ́ fún wọn ìdílé bẹ́ẹ̀ lìyá kulu ní samari yìí ẹ́ ni wọ́n máa àmì lẹ́tù hù gángan ìdíkẹ́ ó tàǹkì lọ wá jẹ́ béèrè lé bùháù yẹn padà lọ sọ́dọ̀ máa súnmọ́ hómú ọ̀pàpọ̀ mọ́ tí ó kà ń ké lọ́wọ́ òun lọ́ọ́ bá àwọn èèyàn tọ́lọ́run lóhun fi ìdára fún tó tiẹ́ ọ̀pàpọ̀ mọ́ tí ó kà ń ké bí báyìí. bóyá eh, béèrè yín gbà mí yóò kọ́ yẹn lórí ni yóò fẹ́ lè ta yín mọ̀ yẹn nǹkan wọ́ yẹn rárá dé. wọ̀yẹ̀ ṣùrọ̀bù mi má tẹ̀sùrọ̀bù. wọ̀yẹ̀ ṣùrọ̀bù mi má tẹ̀sùrọ̀bù wò. irú eléyìí náà ní dọ̀bí rù aló lè sọ ẹ sọ pé wọ́n yẹ ṣọ́rọ́bù yóò máa mú mímá tẹ́sírọ̀bù níbi ohun tẹ́mu gbogbo ààyìndùwò ni wọ́n parẹ́ bẹ́ẹ̀ tí ó sì bẹ́ẹ̀ gbàlá a ti mọ̀ fún àlẹ́bí ilé ẹ̀ má darẹ̀ mi ilé mi a wípé wọ́n yẹ ṣọ́rọ́bù mímá nínú ẹ̀lẹ́bí àti yẹn òun tí wọ́n fẹ́ béèrè ọ̀rọ̀ mẹ́ẹ̀ a ní wọ́n ti pa kẹkẹrẹ kí wọ́n parẹ́ fún láàlá olódòjì bírí ìwọ́n tẹ̀ sáì jẹ ìwọ́n tún sáì dáadáa ìwọ́n tún sáì dáadáa wọ́n yé ṣìrọ́bù mímá tẹ̀ṣìrọ̀bù nẹ́mìnì àbí mímá tẹ̀ṣìrọ̀bù nẹ́hù hù nínú lẹ́bìí ẹ̀ṣọ̀rọ̀bù nẹ̀hú ọ̀wá fi sí àtìmọ̀ ó jẹ́ ń sìn òun lè sọ fún wa yí pé wọ́n lè ha dànù ọkọ́ síbò ha áyìn dùn yẹn kí wọ́n ha dànù nígbà tí ha dànù kò ní so mi máa tẹ̀ṣọ̀rọ̀bù ọ̀rọ̀ yẹn parí dà padà pé nínú ohun tó ṣe wí pé náà bí o rẹ̀. àbíkọ orin bí àfáà tó dìbò ṣe ń pé mínú mímọ̀ tẹ́ṣọ̀rọ̀ bú na mínú nínú dáyìn náà mú nínú ẹ̀ ẹ̀dìgẹ́dì bẹ́ẹ̀ ṣùgbọ́n wọ́n ti há kánù ó ní ọ̀dọ̀rọ̀ ó àbí jẹ́rù ọmọ jùrò tààmì tó kú pérépéré mọ́ta àlèkọ́ ní bíṣà kọ́rọ̀ àrúfà kóhun sí kóhun sókò mọ́ ìsàkọ́rọ̀ ìsàkọ́rọ̀ ìsàkọ́rọ̀ yẹn sì ni ti ha dànù ẹ mọ́ bí ká tí máa ń rí ìsàkọ́rọ̀ ni bí kí wọ́n sọ yí pé àrọ́júlù ìdárì wọ́n bá ní àrọ́jùlù fi dáàr ẹ̀wọ̀n pé fi dáàr yẹn wọ́n ń pè ní ṣíbò jùmlá kìí sùn gẹ̀gẹ̀ ní kàdáwò kúrò rẹ̀ wọ́n àrò òun ni ìsàkọ̀rọ̀ tàbí káàìn kàdálíkà dọ̀rọ̀ bí kí wọ́n sọ wípé alkẹ́lbù àìndà lágbájá ẹ̀dá ọlọ́dọ̀ lágbájá nígbà yẹn ìsàkọ̀rọ̀ tí wọ́n ti há dànù ayé sì ikọ̀ ìsàkọ̀rọ̀ sí ayé nù yẹn náà ikọ̀ sí gbogbo èmi làwọn zọ́ọ̀fù nígbà tí kẹ́wọ́n yé ti kò di àpàlà láti gòkè àgbàlá fi ń sọ fún yín gbogbo èmi ní zọ́ọ̀fù ni o ìdárò ọmọ jòhùrù ni o wọn ò lè dájẹ́ làbárí làbárí wọn ti àwọn dànù wọn bẹ bá sẹ bẹ̀rẹ̀ kí á máa sọ pé làbárí lè jẹ́ jùmlá ó lè jẹ́ mufrat ó sì lè jẹ́ hmm. síbù jumla hmm. agba ti mufrat agba ti jumla ṣùgbọ́n síbù jumla kọ́lá ó ní làbárì kan àti àdàlù tó ṣe pé zọ́ọ̀fù yẹn kẹsùn kọ̀mọ́ òun náà ń pè ní mùtàálẹ́kọ́n ọkà alákọ̀ pẹ̀lú ohun tá a dànù ẹ̀dígẹ́sì bẹ́ẹ̀. irú bẹ́ẹ̀ náà ní sì sọ wípé bílẹ̀tì rìsọ́ọ̀fù bílẹ̀tì rìsọ́ọ̀fù ìdá alápẹ̀rẹ̀ nísì tẹ́bá sọ wípé mo kẹfẹ́ mú wá ní òbí ìròyìn lọ́wọ́ pé fákọ́wí máa ń dàkà àbíkú máa ń dàkà ìwọ̀n tí yẹn sọ ni pé kúl mọ́sàkọ́rọ́ indak kò sí ìyẹ ọbẹ̀ yẹn wọ́n bá sọ pé kúl àti máa indak ìsàkọ́rọ̀ bẹnu rẹ̀ nítorí indak yẹn kò lè dájẹ́ jùmúlà ó pè ní sílátùl mọ̀ọ́sọ̀rọ̀ àbọ̀ ọ̀bà padà wí wọ́n sọ yìí pé yàní tààlàkọ́ dìsàkọ̀rọ̀ dìsàkọ̀rọ̀ yẹn gangan. zọ́rùfù ló ṣiṣẹ́ láàrin rẹ̀. zọ́rùfù. mo ṣe zọ́rùfù ló ṣiṣẹ́ láàrin rẹ̀. iṣẹ́ wo ló ló ṣe. yéèmí dáadáa. ọ̀rọ̀ zọ́rùfù la sọ débẹ̀ lọ́sùn mú àgbègbè máa ń gbé zọ́rùfù olúwa nílẹ̀ gẹ́gẹ́ ni wọ́n bá sọ wípé a ti mọ̀ ẹ̀ńdà kàkọ́ ọmọ pé sọ́ọ̀fù ní ẹ̀ńdà sọ́ọ̀fù mọ̀kán. sọ́ọ̀fù mọ̀kán. Dàmọ́nù gan lè wà mẹ́gbà mi. Ó ti rẹ̀ lọ ṣùgbọ́n kẹrẹ tó sì wà lẹ̀ fún mi nìyí. Mo á sọ pé tó sọ pé a ti mọ̀ ẹ̀ńdà kì mú الذي عندك؟ الذي استقر؟ ń bẹ nínú rẹ̀ هذا. àdánù níbẹ̀ kọ́ àlè dá ìndà kàwé ká sọ pé òun ló tẹ̀jẹ́ sí láti mọ́ sóòlù a ti sọ wípé so gọ́ọ̀fù ni o jẹ́rù ọmọ jùúrù ni o a máa ní méjèèjì pé wọ́n so kò ní ìsàkọ́rọ̀ tẹ̀tẹ̀ àdánù wọn ò lè dájẹ́ odidi ọ̀rọ̀ àwọn náà wọ́n máa ń kàn ní ṣíbùhù ọjọ́ jùmlá ṣùgbọ́n kì í ṣe jùmlá òkú tó sì wà nílé àti ìlànà tó wà nípa kílátùl mọ̀súlù ní pé àyàkọjá jùmlá àyàkọjá jùmlá ṣùláfi ní jùmlá yẹn ọjọ́ kí ni kàbàrí ìjà àbùsàlàyé pé ìtumọ̀ kàbàrí àti ní òjò kí ni wá ọgbà àwọn ìdíyà náà lọ ó múrò nǹkan wá ráwọ̀ fẹ̀yìnlẹ̀ ìyà bí bọ́ jẹ́ fẹ̀yìnlẹ̀ ìyà náà yóò múrò wá náà yóò múrò wá náà tó a sẹ̀mọ̀ báyìí mọ̀súlù yìí ti lò wá lómi jù a sẹ̀mọ̀ bẹ́ẹ̀ almuhim ohun tó kákọ̀ nù mọ̀súlù ní sókí mo náà wà nù nínú àrífà nínú àwọn àrífà lọ́wọ́ ẹ̀ sì gbà mẹ́rẹ̀ tó bá jẹ́ mọ́ fúlẹ̀ ẹ̀ sì rọ́ọ̀bù ẹ̀ ní ìrọ́ọ̀bù mùsùlùmí tó bá jẹ́ mọ̀sánà òṣùmọ́ tó bá di jámù ẹ wá lọ síbi tá a fà á lọ ẹ sì rọ́ọ̀bù rẹ̀ pẹ̀lú jà bákan náà ẹ mọ̀ pé ìkúlá lè jẹ́ jámù fún alẹ́ rẹ̀ àti pé máa ń tẹ̀lé lọ fún gbogbo ẹ̀ àtọkùnrin àtobìnrin bá nílà káyì máa tẹ̀lé lọ fún ìwọ̀n tí ò nílà káyì àtúnjẹ́ oyé wa wípé mo tó bá jẹ́ wàásù mo tẹ̀jẹ́ oyé wa pé wàásù àwọn ni bí àwọn ismul fa'il àti ismul maf'ul ẹ̀fùn bílù náà wà ń bẹ́ òsùn mọ́ àlò láàyè ọtí ń sìn bá ti ní àlìfọ̀ ọ̀làm wọ́n sọ pé àlìfọ̀ ọ̀làm yẹn ìtumọ̀ tó dúró fún ni alẹ́ rẹ̀ ó làdẹ́ bá tún kéwó jìnnà lẹ́sìn ní káálí yẹn lè túmọ̀ mọ̀ òsùn mo dẹ̀ rí áálí wọ́n wí mo dọ́rí lẹ́yìn rẹ̀ torí pé lèèyàn tún ti tún ẹgbọ́ rí ní ṣe bẹ́ẹ̀ wọ́n ní àlè fọ́lá mọ̀ báyìí kí wọ́n ṣe báyìí tí ó ní ṣọ́ọ̀ṣì mọ́ ọ wọ́n sọ wípé ìbọ̀wọ̀n ni ọ̀yọ́ mọ́ yìí so kí ni ọ sọ wípé kí ni ó wù láì ẹwọ́rọ̀ eléyìí nìsí ọkùnrin kan ó ní mọ́ kóńtà bèlè hákàmì kí ló dé àlìtúrúdọ́ orí gbégé wà rà lélẹ̀ òkú mọ́tò Tó ó. tún kọ́ ìjọ́ máa ń wí mo fẹ́ lónìí gbólóhùn àlìtúrùdọ̀ ọ̀ kó wù pé àlìfọ̀ọ́lá ọ̀gá ń fún mọ̀dọ́rì ò ní àlìfọ̀ọ́lá àbú ni àbí bí ìlú mi ti jáde àbí àfi ìlíwo wá ni torí tẹ bá kàn tó fi di ẹgbẹ̀rún ọdún àpẹẹrẹ ẹyọ̀kan tí wọ́n mú wá látijọ́ yìí ní tẹ́nìkan ti fi kọrin rí náà lọ́bá àtijọ́. Ohun tó wà ń bẹ́ náà ni pé, àlẹ́rì túrùdọ̀ òkú mọ́tò. Kálí yìí ní gẹ́gẹ́ ni wòsùn. Èé sadájọ́. Àlẹ́rì túrùdọ̀ òkú mọ́tò. Ó pé tó bá ti dájọ́ báyìí àgbà wọlé. Ọ̀hún òkè, ah, ah, àfá tí wù lẹ̀ ń kọ́ wa lónìí alìfọ̀lá múnú mùdọ́rí tí ó ní àà ó lè wá bẹ́ẹ̀ bó ẹ ṣàlàyé kìí ìkóyè yóò àní alìfí mẹ́mẹ́ yẹn mọ̀súlù mọ̀súlù kìí ṣe alì alìfọ̀lá mú márífà eré ìdí mẹ́mẹ́ àrọ́júlù ibi kan rọ́júlù ńgbò mi wọ́n sì máa ń pè ní mọ́ antabil hakami èyí yóò mọ̀ fún tabil hakami tòrò dọ́ọ̀hún kò má tòrò mọ́ fún tabil hakami tòrò dọ́ọ̀hún kò má tòrò. Òkú ewu lè yí mọ́lẹ̀. Mo máa rí nǹkan lọ́wọ́ àwọn àfáà yìí ẹ̀kẹ́ sáwò fi kẹsà béèrè béèrè kọ bá jáde pé ẹ̀fì pìyàn lẹ́nu ọkọ̀ òkú mọ́tò mẹ́ wọ́n ní pé òkú mọ́tò lọ wà ń bẹ̀ ni àbí òkú mọ́ kìíní ìwò lẹ́yìn rínú ilé ìbò tó wáyé farabalẹ̀ wo dáadáa bóyá mo ti sìn kọ́ ti mọ̀ ẹ rí kílẹ̀ yìí fẹ́ kọ́ wà ń bẹ́ ẹ òkú mọ́tò aláìlára abúlé ń kí ni jẹ́ òkú mọ́tò kò sínú èdè lábáàgbé ìgbọ́rí hekima lè ní tún gọ́rí ẹ̀sìnmọ́tù ọgbọ́n ṣùgbọ́n hukumọ́tù ìgbọ́rí láyé mi ìgbọ́rí àkọ́kọ́ tí ń lọ nínú kíláàsì yìí ni òkúmọ̀ yìí ẹ̀rí pé tẹ́lmọ̀ tó gbajúmọ̀ ní ìjọba wọ́n máa ń pè ìjọba ní hukuma hukuma government ìjọba so الحكومية ها government school ẹ̀sìn bẹ́ẹ̀ so hukumọ̀ ni ìdájọ́ làwọn àgbà lérò tọ́lá àwọn ọ̀jọba náà máa ń dájọ́ ẹ̀dìgẹ́dì rẹ̀ so al ìtumọ̀ alẹ́dì ìtumọ̀ alẹ́dì lẹ́yìn ìgbàyà wá sọ fún wa nípa sílátùl mọ̀sùl ìmọ̀ jẹ́ jùmọ́lá tó kàbàríyà wọ̀lá àlà ìmọ̀ alẹ́fù ó ń gbólóhùn júmlá tó ń kàbàrí yá tí wọ́n fi lè kó méjèèjì pọ̀ ẹ̀tìkẹ́ẹ̀tì wọ́n fi lè mé ìtura jẹ́ ìléyà mọ́ wọ́n jẹ́ fún ìléyà náà yóò múrò wá ní wọ́n jẹ́ ìsìníyà yóò múrò wá ní ọjọ́ ni làmìyẹ́kù ní alẹ́dínà káfàrù alẹ́dínà káfàrù ẹ mọ̀ pàtí múrò wá ń pa àwọn tí ò ní gbàgbọ́ ni àwọn ẹni tó ṣe yí pé wọn ò ní gbàgbọ́ kí n bẹ́ẹ̀ lòun àlẹ́dínà nípa sọ wípé àlẹ́dínà dáàbòhùn kúfùrù ẹgbẹ́ kẹ̀kẹ́ náà ìró rẹ̀ àwọn ẹgbẹ́ kìí sí wọn àìrí gbàgbẹ́ mo fá lè kó méjèèjì pọ̀ yóò kó júmọ́lá tó ìsìnlẹ̀ yàpọ̀ àti ìsìnlẹ̀ yàpọ̀ òun ni kó pẹ̀lú júmọ́lá tó ń kàbàrí ìjà ìró àkójọpọ̀ ọ̀rọ̀ tó ṣe pé ó fún so uh, àpá oníwọ̀ máa mi láti wà àìdí ìhìn tó díẹ̀ ìbéèrè wà ní ìlà ìná ọ̀pàdà wúlò fún akẹ́yìn kí ni wúlò ta padà pé wọ́n sin áyà yẹn kọ tó ń sìn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n bèèrè tíra lọ ni ò ní títí àyè ti ń ẹ̀gbọ́n tẹ́yìn tó fẹ́ ṣe sọ ìyá ni wọ́n máa ń pè owó ń pè ní tẹ̀sík ọ wà nù lànà ìyẹn lè torí ẹ̀jẹ̀ nìkan kẹ̀ gbéra tí ó lóun fẹ́ ṣe kíni òun fẹ́ ṣe kárí òṣèlú láti lè ṣe ìyá ni àtúndì àlàmísìlẹ̀ hàbí àkàtà alẹ́rí láyẹ̀ mbájí àníyẹ́kọ̀ àfihì alẹ́ àlè. Àwọn èèyàn máa ń gbà pé àwọn àfáwà máa ń gbà pé ẹni ọbẹ̀ sí ní síkì ní ayá yóò sì ní síkì ní ìkàmí. Nú ìfẹ́ kí yẹn sí nǹkan rárá. Ọ̀ mú mú rẹ̀ fún kẹ̀mbèrè lásán lọ́gbà jẹ́. Ṣùgbọ́n já sì ti mọ̀ pé wọn káyà yẹn sí. Torí hú gẹ̀ làwa ní àdẹ̀tí mọ àmì lẹ́tù. Mọ àmì lẹ́tù. Ó padà sọ́dọ̀ fún ná. yẹn, àwa jẹ́ wọ́n wà lẹ́yìn mọ̀fúlù ní hú yẹn jẹ́ abẹ́ẹ̀sì gẹ̀ ó ti wà mọ̀kọ́dìdà ó ti wà níwájú abẹ́ẹ̀kọ́ ó ti wà níwájú id yẹn wá jẹ́ fáìn jíǹsì ó tún jẹ́ mọ̀tọ́fù hóm yẹn jẹ́ kí náà mọ̀tọ́fù ilé ìmọ̀bìnrin alásùnkún fi màhálì ìjárì hóm yẹn kọ́ padà sí ọ̀dọ̀ àwọn ọ̀rẹ́ àbúsọ́lẹ̀ ìyákòló ní ìpamọ́rìsì wọ́n lè jẹ́ nínú ẹ̀sùn rẹ̀ ọmọ àmì láti fún àìdí ìmọ̀ fọwọ́ wọn sí tó bá ní ẹsẹ̀ rí mi. Jazakumullahu khairan jaza. Sọ bọ́ ṣe rí mi.